ire in mo fẹ́ bàbá fún ọlọ́run lókè ọ̀run ẹ káàárọ̀ níbi tá ẹ ti ń gbọ́ mi ṣé àlàáfíà la jí ọlọ́run ó wà pẹ̀lú rẹ ọlọ́run á tì ọ́ lẹ́yìn ojú ò ní tì ọ́ ọ̀rọ̀ rẹ ó dayọ̀ ọ̀rọ̀ ọmọ yẹn fọkànbalẹ̀ ẹ̀rí ló máa yọrí sí bẹ́ẹ̀ ni yóò rí ọwọ́ ọlọ́run yóò kan àwọn ọmọ rẹ wọn ó sì padà wá múnú ẹ̀dùn ìfẹ́ ọlọ́run á ṣẹnu ayé rẹ o lórúkọ jésù olúwa wa happy birthday to you i wish you prosperity i wish you new dimension of God's mercy in this your new age mo gbàdúrà pé orí ọ̀fẹ́ titun àtúlẹ̀yìn lórí agbára àṣeyọrí titun kó bà lẹ́yìn ẹ̀mí tó mú kọ́ mọ́ ka ọjọ́ orí ṣùgbọ́n tó rí àṣeyọrí kà ẹ̀mí yẹ padà lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ ni kò rí ìrànlọ́wọ́ dìde fún ọ àánú kàn ọ́ lọ́dún yìí lórúkọ Jésù Olúwa mo wà nínú ìwé Samuel kejì orí seven ẹsẹ̀ eighteen Samuel kejì orí seven ẹsẹ̀ eighteen bíbélì wípé dávìdì ọba bá wọlé ó jókòó níwájú olúwa ó sì bẹ̀rẹ̀ sí gbàdúrà pé ìwọ olúwa ọlọ́run kí ni mo jẹ́ kí ni ilé mi já tí o fi gbé mi dé ipò yìí hallelujah nǹkan méjì ni mo fẹ́ ká mú nínú ibi tí mo kà láàárọ̀ yìí nọ́mbà one òun ni gbogbo ipò tó bá ti dé ohun gbogbo tó bá jẹ́ mo fẹ́ kó o rí ara rẹ sílẹ̀ kó o sì dá ògo padà síwájú ọlọ́run odidi ọba wọn ló lọ jókòó níwájú olúwa ó jókòó nílẹ̀ẹ́lẹ̀ odidi ọba kí ló jẹ́ kó ṣe bẹ́ẹ̀ ó mọ̀ wípé gbogbo ohun tó ń jẹ́ láyé ọlọ́run ni bẹ́ẹ̀ ni sórí tá a bá yọ ọlọ́run kó láyé rẹ̀ erùpẹ̀ lásán ni ọ́ so mọ́ halẹ̀ mọ́ gbéraga nǹkan kejì tí mo fẹ́ kó o tán wò nínú ọ̀rọ̀ Dáfídì lónìí ó ní wípé ipò téèyàn ò lérò pé èèyàn lè dé láyé ọlọ́run lè gbéyàn débẹ̀ bẹ́ẹ̀ ni ó ní kí ni ilé òun já mọ́ kí lòun gangan jẹ́ tí ọlọ́run fi gbé òun dé ipò yìí dávidi ń rò wípé tá a bá ní ká dà á lẹ̀ ká tún sà ká ní ti ọjọ́ orí ká ní ti agbára ká ní ti ìdílé wọn nílẹ̀ Ísírẹ́lì ni kò yẹ kó òun débi tó ń dé yìí ẹ̀yin yẹn tẹ́ ń gbọ́ mi lónìí má rora rẹ pin kò ní í ṣe bí background ẹ ti jẹ́ ọlọ́run lè sọ ọ́ di ènìyàn ọlọ́run lè gbé ọ dé ibi tí ìran rẹ ò dé rí gba ọlọ́run yìí gbọ́ wàá dẹ̀ rí ògo rẹ̀ nínú ayé rẹ̀ ẹ dẹ́wọ́ ẹ jẹ́ ń súre fún yín mo gbàdúrà ìgbéraga kò ní gbé ọwọ́ ẹ̀mí ìgbéraga tí máa fa ìparun òjijì lórúkọ jésù kò ní balẹ̀ ọ gbogbo ẹ̀yin tẹ́ ti ga tẹ́ gbọ́ mi lónìí ẹ ní jábọ́ bí n bá rí ọwọ́ kọ́wọ́ tó fẹ́ tì yín ṣubú ọwọ́ yẹn gbẹ dànù tí mo bá rí ipákẹ́pá tó fẹ́ sọ di ẹnu arinlẹ̀ ipá yẹ kó ti òkú tí mo bá rí agbára tó fẹ́ já ẹ̀yìn èèyàn wọ̀nyí bọ́ irú agbára bẹ́ẹ̀ kílẹ̀ gbèmí. láàárọ̀ yìí mo kéde gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lókè ẹni wálẹ̀ ẹ̀mí gbéraga lórúkọ Jésù kò ní balẹ̀ yín ọfà ṣíṣe ò ní bà yín ọfà tí máa mú kéèyàn jábọ́ láti ìtẹ́ orí ọ̀fẹ́ sílẹ̀ ilẹ̀ ọfà yẹ ò ní bà yín òkè òkè lẹ́ẹ̀ máa lọ ẹ̀ ní dẹni ilẹ̀ mo wá súre mo gbàdúrà mo pàṣẹ mo sọ tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin ọkàn tí ń bẹ ní ilẹ̀ ọwọ́ tó gbé Dáfídì sókè kó gbé sókè májẹ̀mú tó gbé Dáfídì ga kó gbé ẹ̀yin náà ga ipò tí ẹnikẹ́ni ò dérí nínú fámìlì yín ipò rere ipò ògo ipò ọlá àánú kó fà ọ́ débẹ̀ ìwé àkọsílẹ̀ burúkú tí kì í jẹ́ kí wọ́n ga nínú ilé yín lórúkọ Jésù mo dáná sun gbogbo ìlà tí wọ́n fà tẹ́ẹ̀kì kọjá rẹ̀ nínú ilé yín ìlà yẹ mo fi ẹ̀jẹ̀ Jésù parẹ́ ọfà amọ̀ lọ jìnnà láyé ẹ̀ iná gbé jáde wàá dẹ̀ ṣe rere ìbùkún ni fún ọ bó ṣe ń jáde lónìí ìbùkún ni fún ọ nígbà tó o bá ń wọlé ìbùkún ni fún ìpínlẹ̀ yìí ìbùkún ni fún gómìnà wa ìbùkún ni fún orílẹ̀-èdè yìí ìbùkún fún ààrẹ wa ìbùkún fún gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ẹ̀ẹ́dẹ̀ ṣe rere orí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ lórúkọ Jésù Kristi olúwa àti olùgbàlà wa àmín èmi ni ti yín tòótọ́ Jeremiah Túnjí ọmọ Òkúnlọ́lá láti The African Church Solution camp Campground Samuel Wange State nílùú Abẹ́òkúta àlàáfíà ni fún yín. ire ni mo jí rí. ire ayọ̀.